Gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ ní àwọn agbègbè kan ní ìpínlẹ̀ Èkó, wọ́n ní àwọn ibìkan kò fara rọ látàrí pé àwọn jàǹdùkú wọ́n ya bo àwọn ibùdó ìdìbò kọ̀ọ̀kan pàápàá jùlọ ní agbègbè Sùúrùlérè ní ìlú Èkó àti àwọn ibùdó ìdìbò kọ̀ọ̀kan ní agbègbè Lẹ́kí ní ìlú Èkó wọ́n ní sàṣédé ni àwọn agbébọn tí wọ́n da nǹkan bojú ni wọ́n ya bo àwọn ibùdó ìdìbò tí a sọ yìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí lé àwọn olùdìbò pé kí wọ́n kúrò ní orí ìlà láti dìbò tí wọ́n bẹ̀rẹ̀ sí da gbogbo àwọn nǹkan ìdìbò tí àwọn òṣìṣẹ́ àjọ INEC tí wọ́n ti tò kalẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ sí í dàrú nígbà tí kinní ọ̀fẹ́ wọ̀ mọ́ tí ó fẹ́ di pé ó nira ó ní àwọn àjọ INEC ò ní wọ́n fèrè fẹ́ ẹ̀ ni wọ́n fẹsẹ̀ fẹ́ àti àwọn olùdìbò tí wọ́n tò láti dìbò tí wọ́n sá sálà fún ẹ̀mí wọn ẹ̀ẹ́ bí wọ́n ti bà nǹkan jẹ́ òun náà ni èyí náà ti ń wò ní ojú móhùnmáwòrán yín yẹn ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí da àwọn àpótí ìdìbò tí àwọn èèyàn ti dìbò sínú rẹ̀ tí wọ́n ti dìbò tẹ́lẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí dànù wọ́n kó àwọn àpótí ìdìbò kan lọ bẹ́ẹ̀ ni wọ́n ba àwọn nǹkan kankan jẹ́ ó jẹ́ nǹkan tí àwọn àjọ INEC àwọn òṣìṣẹ́ àjọ INEC tí wọ́n ń lò wọ́n bà kọ̀ọ̀kan jẹ́ ṣùgbọ́n aṣáàdúgbà yìí pé àti ìgbọ́ wípé ẹ̀mí kankan bá ìṣẹ̀lẹ̀ náà lọ ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ báyìí ní agbègbè ìlú Èkó nǹkan fararọ o tí àbá ní parọ́ fúnra wa láwọn agbègbè kọ̀ọ̀kan bíi Sùúrùlérè Lẹ́kì àti àwọn ibòmíì yọbi Òdùmarè kó jọ kí ó jẹ́ kí eh, eh, ètò ìdìbò ọ̀hún kó lọ ní ìrọwọ́rọsẹ̀ léyìí tó ń túmọ̀ sí wípé àwọn agbègbè tí wọ́n ti bà nǹkan jẹ́ yẹn eh, ètò ìdìbò bẹ̀ ó sapá kan jàmọ́ ọ̀sàpá kan jàmọ́ tó wá ń yààyàn lẹ́nu ó ní pé ṣé kò sí àwọn òṣìṣẹ́ aláàbò ní àwọn ibùdó yìí ni àbí kí ni àwọn òṣìṣẹ́ aláàbò tán wà níbẹ̀ kí ni wọ́n ń ṣe tí àwọn jàǹdùkú yìí tí wọ́n fi ráàyè wọ agbègbè tí àwọn èèyàn ti ibùdó táwọn èèyàn ti ń dìbò yìí tí wọn ò sì lè tí wọ́n wá kùnà láti dáàbò bo àwọn òṣìṣẹ́ àjọ INEC àti àwọn olùdìbò tí wọ́n dúró láti dìbò ṣùgbọ́n ṣá Nàìjíríà náà la wà kí ọba Èdùmàrè kọ́ máa fi rẹ̀ sọ wa ìsọ ọlọ́run onìkan náà ni ó dájú lórílẹ̀‐èdè nàìjíríà bí nǹkan ṣe rí òun náà ni àníkè a sọ fún yín yẹn ní agbègbè kọ̀ọ̀kan ní ìlú èkó nǹkan fararọ o látàrí ètò ìdìbò láti yan ààrẹ tuntun fún orílẹ̀-èdè nàìjíríà fún sàdún mẹ́rin míì àti àwọn aṣojúṣòfin ní àbújá àti àwọn aṣòfin ti ìjọba àpapọ̀ asòfin àgbà ní ìlú Àbújá ìdìbò wọn kò fararọ o ní àwọn agbègbè kọ̀ọ̀kan nílùú Èkó gẹ́gẹ́ bí a ti gbọ́ àti bí a ti rí ẹ̀yin náà sáà rí bí lójú àwòrán bí ó ṣe lọ òun náà ni ẹ̀yin náà ti ń wò yẹn bí nǹkan bá tún ṣe ń lọ ibi tí a bá tún ti gbọ́ pé ó tún sapá kan jàmọ́ a tún gbìyànjú láti mú wá fún yín ní orí ìkànnì yìí